tá a fi dádé owó orí ní gbéni tá a fi tẹ̀pá ìlẹ̀kẹ̀. adífá fún Ọ̀rúnmìlà nígbà tí òun pẹ̀lú orí jọ ń ṣọ̀tẹ̀ ọjà orí gbà ó fi dá ọjà tiẹ̀ fún òyìnbó mo dájà tèmi láyé tí mo wá. orí làdí mò ń là orí mi làdí mò ń là. orí làdí mò ń wò orí làdí. ọmọdé wo bìrè mi lọ ẹsẹ̀ mi wo bìrè mi sí bóyá ń lọ dálọ́rọ̀ lọ́lọ́ orí lọ́mọ torí níjẹ́ orí ń pè ní èmi lórí ṣàǹwó ògùn lọ́lọ́jọ́ kan bójú bẹ́ẹ̀ni òyìn lọ́lọ́jọ́ kan lọ́jọ́ ògbó báyọ̀ kẹ́yìn orúkọ orí fọ́mọ̀ bàbá bàbá bọ́ọ̀lù bàbá orí mi gbẹ̀mí òòrùn orí làdí mú o orí làdí mo gbórí ṣègbè lẹ́yìn mi. ó dáná ó ṣe dédé mo ní orí nígbẹ́ ni tá a fi dájọ́ owó orí nígbẹ́ ni tá a fi dájọ́ ọlá. orí mi gbèmí o orí mi gbèmí o orí láàdì mú orí láàdì mú mo gbórí mi mú o ṣègbè lẹ́yìn mi o. kí lọ́ọ́ bá dán lára jù. ẹ lọ́ọ́ pọ́sùn ẹjọ́ pọ̀. ọ̀gẹ̀dẹ̀ tèmi ó wọ kòkó yíyẹ tán ẹ̀wọ́n abẹ́ sọ ọ́ di igi burúkú lẹ́bí ọ̀sùn mi lọ́ba yín gbáyé pé dúró. èyí kí n wá mọ wò kí ló dàrú mọ́ mi lórí n ò fó ṣayín mọ́ ẹ kó ṣayín kó ń lù mí. wọ́n ní a máa tẹ̀ ọ́ láwọn tẹ̀ wọ́n tẹ̀ wọ́n fojú ọjọ́ wọ́n tẹ̀ wọ́n tẹ̀ wọ́n níṣègùn kọ́níkọ́ tẹ́lẹ̀ bá ti jà jẹgbẹ́ ni. àdìgbò ìwọ àásìn. ẹ dáná. ewọ ibo lẹ rò pẹ́ lọ ọ̀nà ilé ikú rèé. bẹ́rù bá jọba èèyàn ní kù kájé kí gbòòrò gbé. mo ní kí ni bẹ́ẹ̀ di ọ̀rọ̀ yìí gan-an ẹ̀kọ́ ẹ̀ ṣàlàyé kankan fún mi. ètò yóò yìí pọ̀ fún mi o. ìwọ nìkan nìfẹ́ ayé mi bó mo ṣe fẹ́ ṣe. ẹbí wọn lòun afẹlẹ mú ní ìbàjẹ́ wọn abáfagbára mú ní ìnínílà. ohun tí mò ń gbáyé dúró ṣe gan ni. òǹbí ni wo yóò fọmọ rẹ fọkú gbà. ààrẹ wà ní. bí wọ́n ṣe wá parí ẹ̀ náà rè àtọ̀dá lọ ìròmí ni ẹgbẹ́ ọmọ ọdúnlẹ̀ gbẹ̀rẹ̀ ọmọ ọdúnlẹ̀ ṣòwò. ikú dà ó lórúkọ tí mo ń pera rẹ̀ fún. ọlọ́run ní sọmọ ọlọ́run ní sọmọ àtọ̀dá ọmọ láyọ̀ ọlọ́run ní sọmọ. ọlọ́run ní sọmọ ọlọ́run ní sọmọ. lọ́mọ lọ́láyò. òyìn tí ìkú ṣe bí wọ rèé. ó ti pa mí mo ti kú. sọ̀rọ̀. lambo lambo lambo sinimá yẹn o lambo làkọlé rẹ̀ ohun tó ṣe gún tó fi pa lórí ló ṣàkàlà màgbò tó yọ gẹ́gẹ́ lọ́rùn ẹ̀wọ̀n dúnládé adékọ́lá alágbára tó ń fọwọ́ lágbàní lójú àbò tún gbìyànjú láti pe nọ́mbà mi jẹ́yìn iná máa ju ẹ ní Canada tó wà ẹni. sinimá ilé lálejò ó gbóná o. láǹbò fojúfojú. láǹbò làkọlé rẹ̀ àwòtún ò ní ẹ gbà bẹ́ẹ̀. ha sinimá tuntun láǹbò. inú bíbí mi ò rán ẹ níṣẹ́ ìdòfùfù mi ò bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀. ó torí adẹ́tù àbíwá pẹ̀lẹ́. lọ́jọ́ tinubu kí tó ya lumi tinubu mi tó gbégi lọ. àní ẹ má fi wọ́n ṣépè má dàbí jà ó jẹ́ pé. ọdúnladé adékọ́lá bá ń gbọ́ pa rẹ̀. wọ́n sọ fún lambo òru ọmọ afẹ́pẹ̀jà pé ó má tàsí àgẹ̀rẹ̀. olùṣàgídí olóhùn ọ̀gbọ́ òun ò gbà. ajadu ẹkùn dúró wọ́n múru ẹkùn wọn ilé ajá lọ́wọ́. ikú ọ̀pàkànjẹ́ nu wọn. ẹ wo sinimá titun lambo ó ti gbóná jù. blockbuster ni written and produced by adeola dawood the producer of wèrè alakọ. nàìjíríà pẹ̀lú orílẹ̀-èdè canada ni wọ́n ti ya sinimá yìí. ọdúnladé adékọ́lá ló direct ẹ̀ ní nàìjíríà. wálé donald ló direct ẹ̀ ní canada. package by starboy tèmídayọ̀ and adeola dawood starring ọdúnladé adékọ́lá adeola dawood yẹn fẹ́mi sọ́ládé starboy tẹ̀mídayọ̀ bọ́lájí amúsàn mr latin adéníyì johnson fatai odò alálùdé mọ̀nsúrì jàyégbèmí adébíyànkó yèbádé adéjìméjì ọmọlẹ́yìn adélèké nẹ́gà bíọ́lá adékúnlé lawrence sọ́lànkẹ́ afọlásadé ọmọdé sire yọ̀ṣíbí kabiru adéyínká àrínájà oyèkànmí adékọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá yìí tá a gbé àkọlé ẹ̀ ní lambo subtitled in english ó bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ ni o tó bá jáde ah! àwọn òtún wò ni ẹ máa Coming soon on Okiki Premium TV. mẹ́tẹ̀ẹ̀ta ò sí láyé a ó ti ṣe yìí sí. kàrin kápọ̀ yíyẹ níyẹ ni kì máa ń ṣe bí ìtọ̀nà ọ̀run. ó dá láǹtẹ̀rẹ̀ o. láǹtẹ̀rẹ̀.

ṣé nǹkan tó ń ṣe why why why are you stopping me ọmọ ọmọ orúkọ mi fẹ́ yà náà yóò mọ ìyàwó rẹ yìí are you mad yóò mọ ìṣòwò rẹ yìí I did not kill my parents so ọmọ kan ò lè wá pa mí adójú náà ọmọ ilé every blessed day why she cut my máa yìí close put me into disgrace you fool. Oh God ire mi ire mi ẹ gbá lẹ́nì gbá lọ́la tójú òun ò bá fọ́ báyìí báyìí la máa wò ó ẹ jọ ọkọ mi nǹkan tí bàbá ẹ bá ń bẹ ẹ sọ máa gbọ́ràn sí wọn lẹ́nu gbọ́ràn sí bàbá ẹ lẹ́nu èmi kẹtẹ́jì sọ́fin ọ̀la kẹtẹ́jì sọ́fin ṣé kẹtẹ́ nìkan ló wà lọ́fìn mi jọ ọkọ mi àbí ire ojú mi kò lè gbọ́ etí ẹ̀ ti di ṣé mò ń fìyà jẹ ẹ̀ ni. Iye tí mo fi àjẹ jọ ọgbọ́ràn sí bá bẹ̀ lẹ́nu Get up, get up. I need to tell him something. I said get up! No, mo kàn fẹ́ mo kàn fẹ́ sọ ọkọ fún mi. Ṣé mo wí pé ayọ̀ ọmọdé òun ni wòlé dì sí? Ẹgbà báyìí la máa fi yọ fún bẹ́ẹ̀. Ah, ṣé mo fẹ́ ṣé mo fẹ́ pa mi ni? Pàlú ẹ̀ pàlú ẹ̀ ni. Bíbí jọ náà. Bíbí jọ náà. Oh my God! Baby! Baby! Baby! Lílù nìkan kọ́ lè máa fi ń kọ́ ọmọ now please! Omi pa fún mi, ẹni tó dé lónìí láàrin. Ẹ̀wọ̀n bros, kí nǹkan fẹ́ sọ pé ó ṣẹlẹ̀ gbọ̀ngbọ̀n yẹn àdójútì ni ọmọ kí ni problem ẹ. Ẹ wo olóyè burúkú màá lọmọ yìí, fóònù tí mo plug kídẹ bọ́tà kídẹ wọlé padà. mo dẹ̀ yí pé fóònù ti sáré disappear ọ̀pọ̀lọpọ̀ àwọn eke tó wà bẹ́ẹ̀ lọ ni pé òun ló mú fóònù yẹn mo bá ti ṣe nǹkan tí ò dáa fún o. ẹ má bínú ẹ má bínú tó yẹ náà la ṣe wá pé yín because èèyàn mímọ̀ lọmọ yìí mo ṣe yìí tó olùkọjú wọn kan wọn lè nàkọ ṣe léṣe mo dẹ̀ mọ̀ yín pẹ̀yìn níyà ẹ pé ká wá fẹjọ́ ẹ̀sùn yìí ọmọ kékeré ni náà every time. ẹ ṣáà jọ nítorí ẹ má bínú torí ah. tọ́lá ẹ ṣáà ti gba fóònù yín lọ́wọ́ ẹ hmm. ẹ ṣáà ti gba fóònù yín Ìrèmídé what's your problem. ṣé fóònù tó mú yẹ ìwọ ló ní ah. ṣé à ń fìyà jẹ ah. ṣé kí nìkan tó fẹ́ tà ṣe fún ẹ kí ló tó wá ń jalè kí ló tó ń dójú tèmi àti bàbá ẹ ládùúgbò kí ló dé kí ló dé ju fẹ́ pa wá ni ẹ ṣe obìnrin kan lọ́wọ́ wa àṣẹ fún ẹ tó bá sọ pé o fẹ́ fóònù ṣé àníra fún ẹ so why you stealing. géèmù tuntun tó ṣẹ̀ṣẹ̀ jáde ni mo fẹ́ play ni ló fẹ́ play Lori. Lori phone oní phone and you you cannot come home to ask me that kí n any ẹ ní phone tèmi why why. Ah màmá fẹ́ nu ẹ̀ palẹ́ ní dìde ẹ ṣe máa bínú ẹ máa kọ́ sí ẹjọ́ tó yẹ lọ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ tó yẹ lọ ìfọ̀ mọ̀ sí. mímídé kọ́ yìí ni lọ́nà tó tó báyìí ṣó fẹ́ pa ni tọmọbìnrin bá lọ́mọ rogùn lọ́wọ́ màmá fọmọ lórí ẹni tí ò ní rẹ ni ò lè mọ iye ẹni. ìgbọ̀wọ́ máa lọ sí kékeré yọ̀pẹ̀. ìjọpọ̀ rẹ̀. ẹ ṣàpọ̀jọ́ mẹ́ta ẹ tẹ̀ ní kẹyọjú sí wa. ẹ yọjú sí yín lẹ́mìí tí wọ́n ní wọn ò fẹ́ lù mo fẹ́ lọ máa dárin ta ló fẹ́ bá mi gbé orin náà kò sí. àwọn tí wọ́n lọ bá ń bẹ̀ náà wọ́n ní kí n má wá àwọn wá ìrà fi wọ́n sílẹ̀. ìjọba wá sáà Eh, wọ́n gbọ́ ọlọ́run máa wo gbogbo wa pọ̀ ṣé bó de ti rí mi báyìí àbí. àdúpẹ́ <laughs> wa báwa ni ọjọ́ òun lè ti gbúrò ọmọ yìí last. àti irú abiyamọ wo ni inú ṣe bó pé abiyamọ ò kì í fi ọmọ ẹ̀ sílẹ̀ fún yàjẹ ni ah, tẹ bá mọ nǹkan tí ojú ọmọ yẹn rí níbi tó wà kò sí lálàáfíà rárá àǹtí. sista mi mo sọ fún ọjọ́ kìíní àná àti mo fẹ́ pè ọ́ lọ́wọ́ bá ìrẹ́nìdè bí kẹjẹ́ kí n mú ọmọ mi kúrò ń ẹ insist ẹni pé mi gbọ́dọ̀ mú lọ tẹ́mi dẹ́ mọ̀ pé ojú olójú báyìí kò lò dàbí ojú ẹni ṣe kí nǹkan tó ṣẹlẹ̀ báyìí. èmi ni re calm down what is the matter kí ló ṣẹlẹ̀ gangan. ó dà tipẹ́tipẹ́ báyìí mo ti máa ń gbọ́ oríṣiríṣi nǹkan tó ń ṣe fún ọmọ mi mo fi gbígbọ́ ṣaláì gbọ́ bíi pé mi ò gbọ́ torí pé ọ̀rẹ́ òkèèrè tí ò bá dín kan ó máa lé kan látìgbà tí ọlá ọ̀rẹ́ ti gbé ọmọbìnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣoṣooṣo yìí wọlé ló ti ń fìyà jẹ ọmọ mi ẹ kí ló ṣẹlẹ̀ gangan láì ṣe pé bóyá kò níyà láyé àfi bí ọ̀rẹ́ mi ṣe délé nìyí tó wá sọ oríṣiríṣi ọ̀rọ̀ tí ọmọ yẹn tí wọ́n ń ṣe fún ọmọ yẹn. ah àǹtí ìròyìn ò tá fojú bà tẹ bá mọ̀ nǹkan tó ju ọmọ yẹn rí níbi tó wà ẹ̀yin fúnra yẹn máa béèrè pé ah ṣé ìyá kan ló dẹ̀jẹ̀ lọ́mọ yìí lórí ni ìyá yìí pọ̀. àjàmíkẹ́ ó ké bí orò ọkùnrin ò paradà. ọlá I have come to take my son and there is nothing you can do about it. èmi yìí ni kò ní dọ̀là ni màá mú ọmọ mi kúrò ẹ wọ́n bẹ ṣe tọ́jú ọmọ. ẹ tọ́jú ọmọ tì ẹ wo gbogbo orun ẹ gẹrun fún ẹ wo lala lẹ́nu ẹ ẹ wo bísíkì ṣe rí. èdè ìkẹtọ́ tì ẹ jọ̀ọ́ máa mú ọmọ mi kúrò níbí lẹ́nu. mo mèrè ṣẹ̀rí sùúrù lẹ máa ní o ṣẹ̀rí ẹ̀dẹ̀ má gbọ́ wọ́n sọ pé wọ́n ní pé o ṣẹ́rí ẹni tó bá wà lábẹ́ òrùlé ló mọ ibi tó rùlé ti ń jò ó tẹ bá mu àwọn ìwà tí ire ń wù ìwà tí kò jẹ́ kó máa bá lọ́wọ́ ọmọlúàbí ìwà kátikati kódà ire ti wá ya alétílápá ọmọ. alétílápá ọmọ ní ọmọ kékeré ti alétílápá ọmọ ìmọ̀ tẹ́ ní fún lóúnjẹ lásìkò tẹ́ ẹ̀ tọ́jú ẹ̀ kò ṣe ní di alétílápá ọmọ ẹ jọ nítorí ọlọ́run wo ẹ má sọ ọmọ mi lórúkọ tí ò jẹ́ o ṣó ti yé yín gbogbo tó bá ti ẹ̀wọ̀n yín kẹjọ rò kò kàn mí àmọ́ lẹ́yìn lẹ́yìn màá mú ọmọ mi kúrò ní. tèmi just just shut it kí ni problem ẹ náà my my son my son my son ṣé ṣé wọ́n lọ fún ẹ lóyún ni ìwọ sọ pé àtọ́jú ọmọ àtúntẹ̀mọ̀ ìwọ bílì pé mo lè máa treat ọmọ mi àbí mo lè mo lè mo lè mo lè starve ẹ̀ o lè sọ̀rọ̀ kàtìkàtì lẹ́nu aláwọ̀ wà tí òun wú nìyẹn tí wàá máa ṣe wọ́n wọ́n lé títí tètè máa tún fi lè gbé pọ̀ èmi náà kò ti dẹ̀ lára ẹ̀ ni. ẹ̀yà ẹ pẹ̀lẹ́ ọkọ ìyàwó èmi náà mọ̀ pé máa sọ̀rọ̀ kò yẹ kó báwo kò fò kó dilẹ̀ kó kàn mí bọ̀ lẹ́ni máa mú wọn mi kúrò mi. àǹtí. yes please. inú mi dùn pé nǹkan mọ̀ wípé èmi àtún àjọgbélé ni bí mo ṣe bẹ̀rẹ̀ foundation tá a ṣe kọ́ àjọ wa ń bí ni ìjọ tí mo lè ti wà nulẹ̀ kò sí ọ̀kan tó gbóhùn mi rí ládùúgbò i'm always moving on my go see face your business ni but ọmọ ìkan bẹ̀rẹ̀ sí wọ àwọn wà kan tó ṣe pé ó ń bójú tì mí wá di pé tí mo bá jáde tí mo rìn ní street màá máa wò bóyá wọ́n ń sọ̀rọ̀ bóyá ọ̀rọ̀ mi náà sọ bóyá wọ́n ọmọ yẹn tó ṣe nǹkan tí ó yẹ kó ṣe now ṣé irú ọmọ yẹn ni ò yẹ kí n discipline tí n bá na ọmọ mi sìn àbí tí mo tí mo correct ọmọ mi lórí nǹkan tó ṣe tí ò dáa you now blame me for that. o ò ní tìjú ọyọ ń bọ tẹ ò ní tìjú Hmm, ọ̀yọ́ ń bọ́ tẹ̀ bọ̀ ẹ dákun torí tọlọ́run mo fẹ́ bí yín léèrè ọ̀rọ̀ kan ni ẹ jọ̀ọ́ torí ọlọ́run irú ẹ̀ṣẹ̀ wo lọmọ yìí ò bá máa ṣẹ̀ ọmọ fourteen years of age hmm. tó ṣẹ̀ tó fi di jàǹdùkú mọ́ yín lọ́wọ́ mo I need to know mo kàn fẹ́ mọ̀ irú ìwà wo ni. ọkọ mọ mi fẹ́ wọ. ó ń fẹ́ wọ ó ń fẹ́ wọ àbí. tẹ bá tọ́jú àfẹ́ wọ tí a bá tọ́jú ọmọ máa máa fẹ́ wọ́. you believe I won't take care of my own son. abẹ́rẹ́ àgbọ̀ ọmọ tèmi ń fẹ́ wọ́ orúkọ tí o ṣe tiẹ̀ fẹ́ gbére lórí o ń fẹ́ wọ́ ẹ̀yin eh, fún mi jẹjẹ ṣe tọ́jú ẹ̀. ẹ fẹ́ mọ ọmọ ẹlẹ́fẹ́ fẹ́ wọ́. ilé ọlọkẹ́rù ẹ fún mi. tèmi nire ara ẹ ò ti balẹ̀ mo rò bó ti kúrò lára ẹni. èyí tó ní ló balẹ̀. mo rò ti kúrò lára ẹni. èyí disgrace ara wa o. ó bẹ́tà ká má disgrace ara wa ìyẹn ni ò ní wọ̀. a ti ṣe mo lè rí yín ẹ jẹ́ kí n rí yín. o fẹ́ rí mi kò sí wàhálà ẹ wo ṣe sùúrù má bínú sí i gbogbo nǹkan tó ń sọ yẹn ara ọmọ ló ń ta gbogbo aláwọn pé tẹnitẹni tàkísà ni tàtàn òun ló bí nǹkan ẹ̀ náà ṣé ó máa mọ́mọ́ ẹ̀ lọ́sìn ṣó fẹ́ lọ́wọ́ bàbá mi fún ni ó máa treat ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ tó bínú ni ṣó máa máa treat ẹ̀ ni àǹdẹ̀ jẹ́ kí n sọ fún ẹ òkè òkú lókòórè o bàbá ọmọ báyìí ló ń lọ ọmọ ìwọ ló ní nǹkan ẹ. tó bá jẹ́ pé bàbá ọmọ ló lọ́mọ tí mo bá bá ọmọ mi wí ẹ̀ níwá mọ́ mi lọ́dọ̀ mi so nǹkan tó ń sọ fún mi sí ni pé mi ò lè bá ọmọ tí mo bí wí. no right that's not it. ẹ wo ẹ jẹ́ kí n sọ̀rọ̀ fún yàrá. nǹkan táwọn sọkọ nìyẹn. kò sẹ́ni tó ní kó má discipline ọmọ kó ṣe nǹkan tí ò dáa nǹkan táwọn sọkọ yẹn. Hmm. ọmọ tẹ ẹ mú lẹ ó ti dẹja gbígbẹ hmm. ẹja tí ò ṣe kà mọ ẹ kọ́kọ́ dẹ̀ dá mi lójú àti kékeré báyìí la ti ń pẹ̀ka àrùn bá dàgbà tá a kọ́ ò ní ọlọ́run á fún wa tọ́ á fún yẹ ẹ̀tọ́. èmi ọkùnrin ok èmi ọkùnrin struggle àti tọmọ ẹ̀yìn sọ pé ọlọ́run máa fẹ́ yọ obìnrin tọ́. tọkùnrin bá ṣe tí ò rí ṣe obìnrin lè ṣe kó rí ṣe. tó mi ò mọ̀ ṣe mọ́ nìyẹn. mi ò sọ bẹ́ẹ̀ jẹ́kù náà ṣe try best ẹ̀. má fọ kìnìún má fọ kìnìún. o sista mi tó bá ti yá ní kẹ bá mi. má máa rí ẹ o ó dàbọ̀ ọlọ́run á pọ́n ẹ o. ṣòtùgbọ̀ ọṣẹ́ o ọṣẹ́ ọlọ́run á pọ́n ẹ o. So you you you you're not even gonna say goodbye to me. You leave I it like that. Goodbye. Say goodbye to your daddy. Goodbye, daddy. If you hear it ẹ̀kọ́ oh, daddy, call jẹ́ kí wọ́n ti ṣe é Ah ẹ̀yin àgbẹ̀ wọ́n ní ẹlẹ́fẹ́ rí mi. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kábíyèsí. chelsea. kábíyèsí gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pé. iṣẹ́ àgbẹ̀ ó ṣe pàtàkì nínú ọrọ̀ ajé ìlú wa yìí kábíyèsí àwa àgbẹ̀ à ń gbìyànjú wọ́n dẹ̀ sọ wípé bí paul bá ń gbìn tí apollo sì ń bomirin àmọ́ nínú tiwa paul wá ń gbìn o àmọ́ àrà apollo kankan bomirin torí pójò rọ̀ gbogbo àwọn nǹkan kó wa ló ti jóná tán gbogbo àwọn ẹran ọ̀sìn ló ti kú tán kábíyèsí ẹ bá wa bẹ àwọn alálẹ̀ kán bá wa wá nǹkan ṣe sí. ẹ̀yin kábíyèsí ẹ pẹ́ fún wa ẹ̀yin gbogbo ohun tẹ́ ẹ sọ kò sí ìtò jẹ́ irọ́ ń bẹ̀ kò sì sí ìtì kábíyèsí ó àtàwọn olóyè mọ ẹbí lórí nǹkan ọ̀gbìn àtòhun ọ̀sìn lẹ́ ń sọ̀rọ̀ lé lórí àwọn èèyàn pọ̀ rẹpẹtẹ nílé ìwòsàn táà náà sì ti fojú gan ni wọn tí wọ́n wà ní orí ìdùbúlẹ̀ àìsàn kò dùn mọ́ wá nù kódà àtọ̀dọ́ àtàwọn èwe rẹpẹtẹ ni wọ́n ti rọ́pò àwọn arúgbó tó yẹ kí wọ́n kú nínú sàárè inú kábíyèsí ò dùn ṣùgbọ́n ohun tá a mọ̀ ni pé àwọn alálẹ̀ òfin alẹ̀ ó wá ní rògbòdìyàn yìí wá ní yóò sì lọ lágbára elédùà ẹ lọ rí fọkànbalẹ̀ kábíyèsí ẹ bá wa wá àtúnṣe sọ̀rọ̀ ìlú wa yìí o torí nǹkan tí ò tó nǹkan ló ń di wàhálà láàrin àwa àgbẹ̀ tá a fi ń para wa bẹ́ẹ̀ ejò lọ́wọ́ nú ni. ayé sàṣeyìn ni ẹ wá dì láti lè ní wa ẹgbọ́n rẹ̀ rí mi ni kí a máa pàṣẹ pé o máa para wa kí lè dùn mọ́ra lọ. ejò lọ́wọ́ nú. ejò wìrìwìrì ara tá a bá sọ yìí o irọ́ ejè bá kọ́wọ́ rẹ̀ ẹnu ni kó mọ̀ lọ́wọ́ nù ọmọ ah, ìmọ̀ ìyá wèrè bú ni ẹ e ti máa gbọ́rọ̀ tán rádaràdà yìí ṣé ah, ẹ̀rọ bí gbogbo tó ṣẹlẹ̀ ó dùn máa kàbíyèsí àtàwọn àjòyè nínú abẹ́rù bá jókòó tẹ́ ń pẹ́rẹ́ ni wàhálà tí kábíyèsí ń ṣe lórí ọ̀rọ̀ ìlú yìí adolóyè ọ̀tún tó ìmẹ́mi náà ìyálóde ò dúró rárá láàrin gbogbo obìnrin ìlú àtàwọn ìyálójà ní kiri káàkiri káàkiri pé kí ni yóò lè tùbà kó lè tùsẹ̀ bẹ́ẹ̀ bá ti wá gbọ́rọ̀ kan tẹ́lẹ̀ eégún bá wá sọ mídìá bá wá gbiná lẹ́ẹ̀ máa sọ àtiwọ́ tó pọ̀ nẹ̀bí ẹran ní ẹ ẹ ẹ̀gọ́ orí bí àgídìgbò ọjọ́ òun ẹ dàbí ẹran tó ní sọ pé olóyè olóyè ẹni sùúrù ah, ẹni bó ṣe ta wọn lára sí ló jẹ́ kí wọ́n wá sọ́dọ̀ kábíyèsí láti wá ṣàlàyé. níbẹ̀ wá ń sọ ẹ ní olóyè ọ̀tún orí ẹ̀yin nìkan ẹ̀yin lẹ̀ ń jáde ṣé èmi ò sínú àwọn tí ń jáde èmi ò jáde fọ́rọ̀ lu ah! ẹ̀ẹ́dẹ́gbẹ́ ni kí wọ́n jáde sọ̀rọ̀ bóun tó ṣe fìjìláńtẹ́ ẹ máa ṣe fìjìláńtẹ́ ó jáde torutoru torí gbogbo ẹgbẹ́ ni ẹ máa rí ọ sáàrì àmọ́ tó kan ìlú gbẹ̀gbà lọ̀rọ̀ yìí kábíyèsí ò dúró lórí ọlọ́dà yín lágbára o ọlọ́dà yín lágbára o ọlọ́dà yín lágbára o. kábíyèsí o kádé lórí o kí bàtà pẹ́ lẹ́sẹ̀ o ẹ̀yin àgbẹ̀ àròkọ bọ́dún dé o gbogbo àlàyé yín pátá ló yé wa ẹ̀dìẹ kábíyèsí ń làágùn ìyá ara ni ò jẹ́ kẹ́ ẹ mọ̀ kábíyèsí ń sáré nínú ẹ̀gàn bíi tó jẹ́ pé tí baba ńlá kú baba ẹlòmíì bá sárú ẹ̀ gbogbo àgbogbo ó ti parun kábíyèsí ò sùn àwa àjòyè náà àwo lórí ọ̀rọ̀ ìlú náà ni àwa ti ń fowó kan kejì bí ó ṣe tùbà tí ó tù sí àwọn alálẹ̀ ilẹ̀ yóò gbè wá. àṣẹ àṣẹ. ọ̀rọ̀ lẹ́gbọ̀n ẹ̀yà àgbẹ̀ ẹ má para yín mọ́ ṣẹ́gbọ́ ẹ má ṣe kíni ẹ má para yín mọ́ ilẹ̀ ń para yín fún ogun dá kan kò rí tán ẹ tún lẹ́yìn oògùn dá méjì kí lẹ̀ ń para yín fún ẹ lọ sọ fáwọn tó kù yín ṣe gbọ́ ẹni mo ní kí ẹ má para yín mọ́ kò sí nǹkan tó le tí kì í rọ̀ ó sì máa dà ẹ gbọ́ mi. ẹ ṣe ọ̀gá mi. ẹ tètè máa lọ ẹ má para yín mọ́. ìlú lè kókó kó.

ah mọ́mí Tolú ẹ rọra ẹ kú lẹ̀ ṣàlàfíà lẹ́wà ẹ dẹ̀ kú tọ́jú wọn. ẹ ó <laughs> fẹ́ bẹ́ẹ̀ ni mà mo fẹ́ sáré jáde ni mo wá ní kí Rèmídé kó dúró sọ́dọ̀ yìí tí màá fi dé. Ah, ah, ah. ṣé ìlànà ni kó wá pè mí fún ẹ bá ti fi sílẹ̀ kó máa ṣe rí ẹ. ẹ jẹ́ kí n pè é èyí náà mọ bí ìlú ṣe rí báyìí kan bóbó báyìí so tí èèyàn bá máa jáde tí èèyàn máa fún mọ́lẹ̀ èèyàn láti fi sọ́wọ́ èèyàn kan pé mò ń jáde. àmì ṣìrìn lágbára náà olú àkókò ṣọ wa ń bẹ kò pro problem. ẹ má lọ bí kankan o nílé ni kẹsì máa ṣeré o ẹ má gbọ́ síbi kankan o. àwọn lọ sẹ́ni yọ ọ́ wọ́n compound náà lọ ẹ wọlé wọlé wọlé. ó dàbọ̀. nọ́ọ̀sì. èèyàn gbà pé ìwọ ọlọ fojú sunkún ọmọ ẹ wọn mọ bí ṣe ń gbọn mẹmí lọ́wọ́ ah, ẹlẹ́dàá mi mọmọ gbàbọdé bíi. dókítà dókítà ẹjọ dá wa nọ́ọ̀sì ẹjọ́ dá wa lóhùn látàná ẹ ní fojú sunkún ọmọ nọ́ọ̀sì nọ́ọ̀sì. ọmọ ní ìlú ọmọ ìlú ọmọ wọlé ọmọ mọ̀já ń sọrí ìlú. ẹ jọ máa ń jọ máa ṣé inú bẹ̀rẹ̀ ṣèbéṣe níbi kò ṣe rí kò sáyè nínú wọ́ọ̀dù kódà reception bọ́ ti fún èèyàn kò sí space everywhere mọ́ ẹjọ má bínú ẹ bá wa mánéjì ẹjọ. ẹni kàbá yín má lè jẹ àtàná láti gbọ́ mi wá bí tẹ̀ yọjú sí torí ọlọ́ ẹ ṣàánú ẹ ní fojú sunkún ọmọ. ẹ gbà mí mo gbà bọ́ débi ẹ mo ní gbà ọmọ mi lọ́wọ́ yẹn ni a ṣe ah, eh. mama ẹjọ má bínú kò sí òkùnkọ̀kọ́ ní ọsítù yìí mú ah. gbogbo ògùn fún wa lọ́sítù yìí láti lò fáwọn patient ah. kódà kò ṣiṣẹ́ lára wọn wọn response treatment gbogbo ìyànjú láti ṣe ẹjọ. kí ló ń kọ́lọ̀ ń kó wa yọ àbí báwo la fẹ́ bọ́ nínú gbogbo rádaràdà. kò tiẹ̀ yé mi. dókítà patients kan tún ti give up. orí ìtànú mi tó má jẹ́ kó mọ́ta wá sí. igi gbígbẹ dádúró. ìyá ń bẹ láyé. How are you? báwo ni fún mi lómi tí rẹ̀ mí. wá wá wá wá wá èrè tó wà ń bí nǹkan èrè kékeré kan báyìí tó wà ń bí èrè kékeré tó wà ń bí ọmọ ẹ ìyá ẹ̀dá lọ bá lọ pè yẹ fún un. ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ ẹ ṣeun ẹ fìyẹn lẹ́nu èrè kékeré tó wà ń bí báyìí gan. ó nìkan ló yàtọ̀ ní gbogbo èrè tó wà mo ti rí bí láàárọ̀ yìí ó wà bí tí tún lè ṣe láàárọ̀ yìí. ẹ bó wá ló wá wà ta ló mi ì sínú ayọ̀ mi rẹ̀ mi ì wá èrè ìjáde fún mi o ẹ lọ wá wá kíákíákíákíá ẹ wọlé ẹ lọ àtòrí àjàjà. ìwọ ni ṣínà yomi àti dáàdi ẹ̀ ń bèrè wọ́n ní lánàá pé wá sílé àwọn oríire kan lórí tébù eré yẹn dà. èmi èmi ò mélòó o. so o jáde ń tòótọ́ bó mo sọ fún wa tí rẹmi dé lánàá tí mò ń jáde pẹ́ gbọ́dọ̀ kúrò nínú ilé ẹ̀ẹ́ ó kúrò nínú ilé ò ní ọ̀rọ̀ gbọ́. ẹ ẹ I miss my new friend. Neighbor one less economy me. Ah, okay. Where's the name? In the local. Ah, she not in the local. Educate, educate. Eh. Ah. Neighbor, I'm sorry. I'm so sorry. Lost your luggage. Okay. ta ló ní kíní. àdágbére ni. kí ló máa fi ń ṣe. ó dẹ̀ fine. so kí máa fi anything anything. Ah, ẹ ẹ ẹ wò ẹ. Um, má bínú torí Ọlọ́run ẹ̀yin ni màá bẹ̀ torí àwọn ọmọ yìí kí ló ń ṣe ẹ́ kí ló wà lórí ẹ̀ náà wọ́n fi ẹ́ sínú ilé ọmọ ọmọ ọlọ́mọ lọ sílé ẹlòmíì what country ah ọmọ ẹni ò bá jọ ní àbáyọ ẹ ẹ wo mo fọlọ́n bẹ̀ ṣáà má bínú torí Ọlọ́run. Eh, no problem but àtàrí àrùn ọjọ́ yẹ kí n débi báyìí mo kàn ní kí n ní sùúrù dàrọ yìí because eré yẹn nǹkan tí wọ́n mú lọ yẹn ó wà important sí mi o very very important sí mi even sí family mi tí mi ò bá fi rí kinní yẹn problem máa wáyé o. Ah. problem máa wáyé o. since ti ẹ̀dá èrè yẹn bóyá tá a bá rí káwa lọ stop ká lọ ẹ̀mí sórí yín pé ṣe wà òkè stọọ dìndìnrín wo ni nǹkan wèrè lọ ṣe ẹ mọ ẹ ṣe ẹ mọ nǹkan tí mò ń sọ pa ìjà ah, ah, ẹ. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣe rí irémidé tán sọ yẹn eh. níbọ̀ mi so ibi ìbàdàn lọ́dọ̀ wọn ẹ jẹ́ ká. ọbẹ̀ ta ọbẹ̀ ta. You sure? Níbo. Come, come, go get inside. Nuisance. Idẹ àṣẹ, oh, idẹ àṣẹ. Nígbà tí mo fẹ́ jáde, tí mo fi sí ìbọn kò dúró síbẹ̀, kó má bàa ti wọ́n mi kọ́ nínú ilé. Tí gbogbo ara mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ládùúgbò, ó ní ọlọ́pàá fi ń ṣorí. Ẹ wá kúrò níbi tí mo fi sí. Ẹ tún gba ilé onílé lọ àwọn tó ló sọ pé kájọ lọ sọ́dọ̀ rẹ̀ àwọn láfijọ lọ síbẹ̀ ẹni kọ́ mú mi. bó fi ṣeré. a fi ṣeré gbogbo la fi ṣeré. ire tí mo bá wọnú yàrá ẹ lọ tí mo rí nínú báàgì àbínú wọdúrópù jẹgbẹjẹgbẹjẹgbẹ o nǹkan tí máa ṣe fún ẹ ara ẹ máa kọ ẹ sá ẹ fún mi ní ìṣẹ́jú díẹ̀ mò ń very small something kì í ṣe nǹkan kan tó tóbi. àfikún lọ ṣàwọn ìgbà wa lọ́wọ́ ọmọ náà wọ́n ti èlé lọ ṣeré kí làbọ̀rọ̀ tún mú nǹkan ní nǹkan. ọmọ ìgbọ́n mi ò ní ìlú ọ̀hún àtọ́wọ́n kan pa ẹ̀. 这里，这里，这里。 ẹyin nǹkan tí mò ń bàjà fún yìí òun gan dẹ̀ máa ṣì jìyà tiẹ̀ lórí ẹ̀. bàbá mi gbogbo bímọ ni mo ti tún mi màá rí mo tún wọ́n mo ti báàgì ẹ̀ náà kò sí bẹ́ẹ̀ èmi rò pé bóyá kẹ ẹ padà sílé kẹ tún ló bá mi tún lè wò dáadáa bóyá ẹ fọwọ́ sí mu síbi kan ní tẹ́ẹ̀mù. <laughs> ẹ mọ́mìrè wẹ́ mo appreciate effort yìí ẹ eh, but mo fẹ́ kẹ́ mọ̀ pé èmi ni mo ní nǹkan tí à ń wá yìí o eh, ó important sí mi gan èmi dẹ̀ ni mo mọ ibi tí mo tọ́jú nǹkan mi sí but tó bá yẹ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ náà nìyẹn bẹ́ẹ̀ kí n tún lọ wọlé no problem ẹ eh, màá tún lọ wọlé. ó dáa màá tún lọ wálé dáadáa. gbogbo ẹgbẹ́ mi tù. ẹ ṣáà máa bínú iṣu ẹni ló ń tọwọ́ ẹni bẹ́ẹ̀ kú. Ah. ọ̀la ṣáà ń gbètì àwọn ọmọ yìí sí ọlọ́run àjẹ́ kẹrin ó ṣeé ṣe kó jábọ́ síbi kan lórí bóyá kẹ́ wá dáadáa ìjọ ẹ má bínú ìjọ àwọn ọmọ yìí. ok ok let's go. ẹ ṣe wọn sà ẹ má bínú o àwọn ọmọ yìí aṣọ sùúrù lọ́rọ̀ wọn gbà ẹ ṣe. ẹ ṣe àǹfààní ilé ẹ̀sán ẹlẹ́gbẹ̀ẹ́ máa ń nà bẹ́ẹ̀ ni gbàdé ẹ̀ ti rí lọ́dọ̀ sọ tẹ̀lé ká. wọ́n tóbi tó bá fọmọ sí mi kọ́ mọ́ náà jókòó sí. ẹ ọmọdé ni wọn bí a ṣe bí ọmọdé. ẹ ṣe wọn sà ẹ ṣe àǹfààní ọ̀rọ̀ kí lẹ má da ọ̀rọ̀ la ṣe mí kẹ́ tantantan. ọ̀dẹ̀ kò má dariwo la ṣe mí kí bò sí. ilé ta fi tọ́mọ ó dájú ìrì ni ó wò dànù. Idẹ àṣẹ o, idẹ àṣẹ o, idẹ àṣẹ o. Idẹ àṣẹ. Ọmọ mi ò ṣàkóso, ṣùgbọ́n ká aṣọ wálé àdó wọnú àdó àdó gbé àdó mì wá àdó bá wọnú àdó àdó arínú ara wọn ṣàngó kì í pa igi ìbúlẹ̀ ọ̀pẹ kì í gbé orí igi kó ya odi bí àparò bá fojú kan olóko kókó ò ní pawọ́ nínú ìgbẹ́ ìtúkìtù ni ìtútù ń tú aṣọ rẹ̀ nínú igbó ìtúkìtù ni wòlé ń tú aṣọ ẹ̀kọ́ ajá ó ti dòdìdè màdẹ́ o èyí ó bá wú lòǹgbò ìrún á gbà èyí ó bá wí òun làṣẹ àwọn ayé àbàlẹ́ ó ti dàkùkọ tí ń kọ láfẹ̀mọ́júmọ́ tó ń sọ iye ọmọdé tàgbà jí nífẹ̀ẹ́ rẹ̀. bíbá ilẹ̀ ṣì wà tẹ̀yìn sunkún látàárọ̀ ó ti tó èyí sunkún mọ́. Kalẹ̀ ń wá. Ah! Ah! Kí ni mo ṣe? kí ni nǹkan tí mo ṣe kí ni mo ṣe fẹ́jà tó fi ní mọ́rin nùbù kí ni mo ṣe fún kọ̀kọ̀ tó ní mọ́dálé odò kí ni mo ṣe fádìí òkòkò tó ní mọ́yọ̀jú wà bá òun kí ni tí mo ṣe lọ́sà ni tí mo ṣe fọlọ́hún tẹ́sẹ̀ mi fi pọ̀ tó bẹ́ẹ̀ tó fi wá wò mí ṣùṣùṣù tó sì fi irú bànújẹ́ ńlá báyìí tọ́ tàrí ẹ̀ sí mi ọmọ méjì lẹ́ẹ̀kan ṣoṣo bó ṣe wà nílìkì ló wà ń gbàǹjà gbogbo òlú ló kan gógó yìí eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ àgbò kan bí àgbò mọ. ṣé tìlú bàbá kan gógó àti gbogbo ẹ̀ bá dàrú ẹ kí ló dé tó fi wá jẹ́ pọ́dọ̀ tèmi nìkan ọdún tèmi nìkan lọ́lọ́wọ́ á wò pé kó wọn ó dá gbogbo òṣòro ayé yìí kọ́ dà síbẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni ìyá àwọn ọmọ ìmọ̀ ti kú ó sì dá ọmọ méjì ilẹ̀ fún mi èmi náà sì ń gbìyànjú pẹ̀lú gbogbo sẹ́ẹ̀ mi bí mi bá ṣe tọ́lọ́mù bá ṣe táwọn ọmọ ìbá dàgbà wọn bímọ tí màá rọmọ mi wó lójú pẹ̀lú ẹjọ́ orí mi báyìí nísìn wọn ní bànújẹ́ ńlá ni kí má jèsì ó tójú òbí rọ̀ ọ́ nígbà tí ó wàá tún ṣe tèmi ó wá méjì lẹ́ẹ̀kan ṣoṣo irú oorun wo gan mo jí láàárọ̀ ìbá ẹ nísì irú oorun wo mo jí láàárọ̀ ìbá ẹ nísì mo kò jí àlá mo rò pé mo ńlá mo gbọ́ kó mo gbọ́ tádìí ẹ̀kọ́ báyìí mo sì mú fìlà mi pé kí n lọ kírun kí lọ kírun báyìí òkú ọmọ méjì mo bá ẹ ti ẹ̀ káàánú mi ṣẹbẹ̀ ti bá mi sí wọn ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun mo ti gbọ́ nílùú ọba dà sóyẹ kójó rí mi ní gbogbo yàyé ọ̀jẹ̀ ni sóyẹ kójé mi ní yàyé ọ̀jẹ̀ pẹ̀ládúró ọjọ́ orí mi báyìí. ẹlẹ́ mi tẹ̀ ń wo yìí bàbá mi orí ìdùbúlẹ̀ àìsàn ló látijọ́ yìí a ti gbé wọn káàkiri àárín kankan ṣe sí i. aláìmoore ni ọ ọmọọrẹ bàbá rẹ ń bẹ lórí àìsàn látijọ́ yìí sẹ́ni tí ń ṣàìsàn ṣé kò lè gbádùn mọ́ ọwọ́ afẹ́ni tí ń ṣàìsàn ó fi ń wọ ẹni tó kú ẹni tó kú òun ló pé òun gbogbo bẹ́yìn ọ̀bá rí jẹ́ tí ó rí mu yóò máa dúpẹ́ ń gbóná bá rí wèrè ẹlọ́kùn ẹni tó ti kú ọ̀pẹ́ òun lọ fẹ́ dúró bàbá tiẹ̀ ó ti dàgbà à ń sọ̀rọ̀ àwọn ọmọ kéékèèké láwọn ọmọ tí ò tó ọlọ́jọ́ orí ẹ ṣeun bọ. bàbá ẹ já máa lọ. bàbá ó yá máa lọ bàtà yín ni Oya yá ẹ wọ bàtà kẹjẹ ká máa lọ. mo mo ń dúró de nǹkan. talẹ̀ ń dúró de. fẹ́ ṣe nǹkan ẹ máa lọ tiẹ̀ wọ́n sọ pé orí mi ò má ní ni mo wà sọ́gbọ́n ẹ gbúrò mi láìpẹ́ yìí. bàbá ẹ má jẹ́ kí èrò kìí wá sí ilé kẹjẹ kájọ máa lọ ń sìn. wọ́n ní kó máa lọ ifá já o my lọ́jẹ̀. Má bọ́ sẹ́mi fi mí sílẹ̀. Mi ní ni. Ó ní fún mi, ó ní gbèsè nìyẹn. Ṣé bí wọn náà mọ̀ pàláyà sọ ni? Bọ̀ mo ní ìdẹ̀rùn tí ìbá ní ìdẹ̀rùn ìbàdàn láwọn. Ọ̀rọ̀ ìmí ò ní láti yẹ̀ wọ́wọ́ ẹ̀ síbò mi máa ṣe báyìí kò yẹ kò yẹ kò lè tó yìí náà o ṣé látìgbà tèmi àti ẹ ti ń fẹ́ra ṣé mo yá kan tí mi fún ẹ rí ni. ẹ ìwọ ló sọ ọkọ tó sọ yẹn. dátọ́lú ìwọ tó jẹ́ páláyé àsán ni ẹ ó ń san gbèsè. ọ̀bọ̀ tí wọn náà bá gbowó lọ́wọ́ mi ò ń dá padà. ẹ èmi máa ń béèrè pé kò fún mi ò dẹ̀ máa fún mi ni. ẹ bóyá kò kú fẹ́mi náà lélẹ̀. Ah, ah, ṣebí wọn náà mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ń ta kú eré tí mọ́mí ẹ̀ ti dádì ẹ̀ ń ṣe yìí ó máa padà dìjà o tí mọ́mí ẹ̀ máa là nǹkan mọ́ dádì ẹ̀ lórí tó máa padà kú. wọ́ọ̀rù wo nìyẹn dádì mi ò ní kú they are just playing that's what they do play. ṣùgbọ́n wá orí wọ́n máa padà jiná ọjọ́ karùn-ún. ó yẹ wá jẹun o rí ipa ìnáwó. kí ló ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ bí ti bá wọ. gbolo. wọ́n fẹ́ lọ jẹun. fẹ́ lọ jẹun. ṣé òfin ló ń jẹ tẹ́lẹ̀ ni. báyìí tó ṣe máa ma sọ̀rọ̀ báyìí ṣe bọ́mọ kékeré ni ó ti jẹun náà ó pè pé kó wá jẹun ṣé kó sọ pé òun ò jẹ ni. tó bá ti jẹun tó yẹ kó tún lọ jẹun lé ní ojú kòkòrò náà pé sórí ẹ pé ṣá. ìwọ ló bẹ́ fún làbàtà tó yọ ọbẹ̀ tí ìwọ ló mọ bí tí omi ti sun wá tó fẹ́ gbọ̀ngbẹ ìwọ ló mọ bó ṣe ń ṣiṣẹ́ owó tó fẹ́ jẹ́ náwó náwó ọba aramulọkẹ ẹ fẹ́ fọwọ́ yàdù mẹ́fà orílẹ̀ ọlá ọfẹ wo dànù ṣọ fẹ́ dalẹ mi rú ni. no calm down mi ṣàní rẹmọ kó dàfẹ́ mọ́ mi lọ́wọ́. ó lè rí kó má gbọn tó jẹ. ṣé ni mo kàn ṣàdédé gbọ́ pé wọ́n ti kọ́lé sórí ilẹ̀ mi adúrú ilé báyìí kí òun dẹ̀ kọ́ sórí ilẹ̀ onílẹ̀. èmi mo nílé o. ṣé ọ̀dọ̀ mi ló yẹ kó wà ní àbí ọ̀dọ̀ mọ́ mi mo wà nínú oyún mo lóyún fún un mo ní ìdọ̀ ọkọ mi ọmọ mi ń béèrè bàbá ẹ̀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 o fẹ́ tẹ̀lé ìyá ọkọ lọ sọ́dọ̀ pásítọ̀ wọ́n lè tún mọ̀ kọ́ ẹ mọ́gì àbí o fẹ́ gbọ́ pa o fẹ́ gbọ́ po títí tó máa fi kú rábì. iye ọkọ mi náà is gone she is a very good woman. wọ́n ṣe máa ń kọ́kọ́ ṣe nìyẹn. don't call my number again don't text me tó bá máa dé mi ní títì tí n bá gbà báyìí kò gbà báyìí ah, or else. ṣe ní mo kiri ọlọ́run èṣù ló lómi èṣù ló lómi mi ní ṣe bẹ́ẹ̀ mu. jẹ́ kí gbogbo wa yẹra kó kú ìwà àtọ́kọ ẹ̀ nìkan jẹ́ ká ṣe bó ṣe ní ká ṣe bẹ́ẹ̀ yẹn òjò tó ní ọgbọ́n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 baby kan. Okay. mo try láti fẹ́ jẹ́ kí n mọ̀ pé smart àbí. smart. báwo ni ibi tó ti ń bọ̀. èmi kẹ̀ ìyẹn ló sọ mi ìjáde kúrò nílé ilé mi. mi arábìnrin ti lóyún. are you sure. ó ti lóyún. ó ti ní o ó ti ní o. for problem ti wà. kí ló dé. ọkọ Mrs. Morire Ọlárẹwájú. èmi mi Coming soon on Okiki Premium TV. mo fẹ́ sọ̀rọ̀ kan fún yín ọjọ́ mi tẹ́ bá rí pé àgbàlagbà méjì wà níbi kan tí wọ́n ń sọ̀rọ̀ ọmọdé máa ń dìde fún wọn ni kódà kó jẹ́ pé wọ́n bá yín bẹ̀ ẹ̀ máa kúrò ńbẹ̀ fún wọn kán lè sọ̀rọ̀ ṣé gbọ́. àwọn aláàkùn àmì kan tó débẹ̀. ọ̀rọ̀ ẹni kí àwọn ẹni débẹ̀ gbà náà ńkọ́ gbà náà ńkọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. má kọ́ra mọ́ mi torí wípé mi ò yẹ lówó kí là ń sọ kí ló ń sọ ṣe nọ́ọ̀mà ṣá pẹ̀lú gbogbo nǹkan tó ń lọ́ọ̀lù tí wọ́n bá máa yájú lé kiri lọ́ọ́ máa jẹun kiri tí wọ́n máa encourage ọmọ kó lọ́ọ́ máa ṣe irú ẹ̀. òtítọ́ kí ló ṣẹlẹ̀. àyè sọ́mọ máa bá rin irú ẹ̀ sọ́mọ máa rin irú ẹ̀ ni. wọ́n etí etí kò sí bẹ̀ pé kí n má bínú ṣe ní ìbínú ẹ̀ kò mọ̀ pé lóhùn ìtẹ́sẹ̀ ńlẹ̀ ó wá ṣe fọwọ́ ajá. ìbínú ọ̀mọ̀ polówó lẹ́sẹ̀ ńlẹ̀ ó ṣe tán ó dáa pọn ẹ má bínú o ṣé torí pé ó jẹ́ àbúrò tìyín lẹ ṣe ń gbè lẹ́yìn ẹ̀ níṣẹ́ ló mú ẹ̀gbọ́n tèmi ló lù ú tíyẹn fi wọ kọ́mà ọkú ẹ wò tí kọ́kọ́ bá ṣe ẹ̀gbọ́n mi mọ́mí lẹ́lẹ́ máa bá sọ ogun tẹ̀sán yẹn ó ṣe tán ó dáa pọn ìbínú tí kọ́kọ́ bá ṣe ẹ̀gbọ́n mi mẹ́wàá máa ṣe àbúrò yín. Ah, àǹtí iṣẹ́ èṣù ni ẹ̀yin náà ṣàmọ́ pé mi àtọkọ mi nífẹ̀ẹ́ ara wa little misunderstanding ló wáyé bó ṣe ṣẹlẹ̀ ó mi ẹ̀gbọ́n mi ẹgbẹ́ máa bá mi gbàdúrà kọ́kọ́ mi máa kú. ká máa gbàdúrà ká máa gbàdúrà pẹ̀lú gbogbo rògbòdìyàn tó ń lọ nílùú sí ìwọ náà dẹ̀ mọ̀ ṣó wá yẹ kó jẹ́ ọwọ́ ẹ̀ ní irú tó ṣẹlẹ̀ yóò ti ṣẹlẹ̀ odidi ọmọ odidi ọmọ ló wá mú igi ràbàtà ló wá làámọ́ lórí. láì kí n ṣẹran. ṣé o fẹ́ pọ̀ ọmọ fún mi ni. ó fẹ́ pa ni. wo èmi mo ti ráyè tí mo bẹ̀rù jọ mo fẹ́ kó o dìde báyìí kó wá mú mi lọ sí hospital tó lọ wà tó bá kú. Ah kò ní ṣe ẹṣẹ àjẹkà máa kú fún tó bá ti ẹ̀kú mẹ́wàá máa ṣe níṣọ́ níṣọ́ ó jẹ́ bàbá sọ tó bá kú tó bá kú kẹ̀ ló jẹ́ tó bá kú kò gbọ́dọ̀ kú. kò tí ẹ gbọ́dọ̀ kú. dọ́tọ̀ nọ́ọ̀sì ẹ̀jẹ̀ bá mi wo ẹ̀jẹ̀ bá mi wo à ń gbọ́ bọ́dọ̀ olóko láàbù ẹ ṣàkọ́kọ́ ní ṣùgbọ́n bá wa dúró sí ibi náà ẹ jọ ẹ bá wa dúró torí kò sáyè nínú gbogbo hospital yìí rárá. Emma yẹn ti give up already. I can waste hospital. Ẹ jẹ́ ká gbẹ lù mí. Èrò ti pọ̀ ju ní ìgbà ẹja lẹ́nu. Ẹja ló fẹ́ lù mí. Ṣé wọ́n ti lè wait for? Wọ́n ti give up ẹ̀ ṣùgbọ́n wọ́n ti lẹ̀ síbẹ̀. Ẹ lọ páàkì wọn kalẹ̀ rí space for another patient. Dókítà ojú bọ́ mi wà ń bọ́ mi. Ojo ojo ojo ẹ ṣáà ní sùúrù àmọ́ wà á tẹ̀lé sí i. Ojo ẹ ní sùúrù ikú tó ń pojú bá ẹni o òwe ló mi pa fún mi tẹni tó dé lónìí kárí a ò mọ tẹni tó kàn ibi máa yá lèmi o. Èrè mi dé bóyá jẹ́ alọ́ time ti lọ gan. mọ́mí ibo là ń lọ. Ah, ṣó tún gbàgbé pé ní ni wọ́n ń sin bàbá Tolú ni. ẹ wo ẹ má lè ka ṣe wàhálà lọ torí pé òkun sun kóòkù akáṣọ lóyún sun kára wọn. Ah, irú èdè wo nìyẹn kí ló ń jẹ́ bẹ́ẹ̀. ẹ wo láti Tolú máa jí pásítọ̀ tó ń gbàdúrà fún ọ gan àwọn ló máa padà sí sínú sọ̀rọ̀ wọn. ilé mi dé irú ọ̀rọ̀ wo nìyẹn ah, ẹ dáàdì Tolú máa jí pásítọ̀ ló máa padà kú irú òun ló ń si ẹran kékeré jáde bólú sí bólú àwọn àṣàkáṣà báyìí ẹ máa gbà mí kẹ. má fi tiẹ̀ tó bá mi mo kí gbogbo wa àsìkò ara ẹni wa tó lọ bí ọmọdé ṣe ń kú bẹ́ẹ̀ náà ni àgbàlagbà ń kú rògbòdìyàn lọ́tún rògbòdìyàn lósì mo gbàdúrà sí ọlọ́run ọba wípé olúwa bá wa dáwọ́ rẹ̀ dúró ìwé oníwàásù ó jẹ́ kó yé wa pé ohun gbogbo ní ìgbà tí àkókò wà fún ìgbà bíbí ni àti ìgbà kíkú ìgbà gbígbìn àti ìgbà kíkórè ìgbà rírẹ̀rìn àti ìgbà sísọkún bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni gbogbo wa rí lọ́wọ́ Ọlọ́run ọba wa ẹ wò ó bó ti wù kí ìtànlé ewéko kó tàn tó bí ẹ̀ bá dún yóò ṣubú á sì rọ bẹ́ẹ̀ ni àwa ènìyàn bẹ́ẹ̀ la jẹ́ lọ́dọ̀ ọlọ́run wa ẹ wò ó àtìpó àti àlejò la jẹ́ nílé ayé yìí tó bá di ọjọ́ kan gbogbo wa la ó lọ ìgbà tí ẹ̀dá bá kú ìgbà náà ló máa ń dùn wá gbogbo àwa tí a bí nínú obìnrin ọlọ́jọ́ díẹ̀ ni tó bá di ọjọ́ kan gbogbo wa náà la ó padà lọ ẹ wá wò adìyẹ Olódùmarè ni gbogbo wa jẹ́ bó bá ti wọ ọlọ́rọ̀ bá ló ń fi wá ṣe tó bá wù á fi wá sínú àgọ́ tó bá dẹ̀ wù á tú wa sílẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni gbogbo wa rí lọ́wọ́ ọlọ́run ọba mo sì gbà ládùúrà yìí pé ẹni wa tó lọ ọlọ́run àforíjì ní agbára ọlọ́run ẹ wò ó mo rọ̀ wá pẹ̀lú tó ṣẹlẹ̀ yìí ẹ jẹ́ ká ní ìgbàgbọ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run á sì bá àforíjì ẹni tí ó lọ ẹ jẹ́ ká gbélé ayé ká ṣe rere ẹ kọrin yìí ó pàgélé tí ó dò ẹ̀bà tàǹgẹ̀lì ìkọ̀rẹ́ ó ń tán kẹ́kẹ́ pèlè sí i. mọ̀ pé a máa ń pè gan ni à ń pè gan kí sòbíà tó dìgbò onígòǹbẹ là ń ké sí mo fẹ́ pè ṣàkíyèsí kan ni. ok kí wàá ní. Hmm. ọjọ́ wo lẹ ti lọ wo Ìrèmídé. really ọjọ́ wo mo ti lọ wo Ìrèmídé yeah i ti decide now so what's my business pé mo fẹ́ lọ wọ ọmọ kan fún àṣìyẹ ẹ máa kópa náà. ẹ má ṣe bẹ́ẹ̀ yẹ ṣe bó sọ pé àkọ́bí ẹni ojú ẹni ni mm. no matter anything tí Wémídé ò bá ṣe ẹ̀yin lẹ bí i a dẹ̀ máa bá wí a máa bá sọ̀rọ̀ náà ni and ẹ má gbàgbé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú tó wà o àṣà lè lọmọ burúkú fẹ́ kun pàjẹ́ ẹjọ́ nítorí tọ́lọ́run ẹ try láti lọ check un ẹjọ́. ok jọ torí ọlọ ìyá ọmọ yìí ò complain alára alára òru olókù àìsàn òkú àìwò èwo ni tiẹ̀ gan ṣé ìwọ ò mọ̀ wípé ọlọ́run ti nǹkan burúkú kúrò láyé mi nǹkan tó ń bà mí lórúkọ jẹ́ ó wá ní kémi tó fúnra lára mi kí n lọ bẹ̀ kí n lọ gbé àjàgà wá sáyé mi. Oh, you want to turn it to women supporting women, right? Um, no, that's what you're doing. just, I, I don't, I don't have problem with that. I don't have problem with you supporting a uh, fellow woman. It's okay. Tí o bá dẹ̀ miss Iremide, kò sí problem. O lè lọ bá kó o kí kó fún lẹ́yìn tó bá fẹ́ fún. Tó bá wá ń lọ, surely this precious gift God has given to me Ti tí ò dojú tì mí tọ́lọ́run dẹ̀ máa jẹ́ kó pẹ́ fún mi gbé sílẹ̀ kó wá ọmọ yẹn lọ kẹjọ máa kópa pọ̀ má gbọ́mọ mi tẹ̀lé ẹ. ẹ má ẹ má ṣe bẹ́ẹ̀ bébì à ń kọ́ òun parẹ́ ṣó ní handwriting jù wá lọ ni èèyàn ọkùnrin pẹ̀lú agídí ṣáá. but ire báwo ló ṣe mọ̀ pé mọ́mí àtẹ́jú mi máa jà tó ní ọmọ afọ́ nǹkan mọ́ dájú mi lórí. èmi nígbà wo mi ò sọkọ tó jọ bẹ́ẹ̀ o. tó ní wíńdà dì nípa ọmọ máa jí lọ́jọ́ kan. mi ò sọkọ tó jọ bẹ́ẹ̀. káṣá dúpẹ́ pé dáàdì jí gbàrà torí ìgbà tí kíyàn ṣẹlẹ̀ inú mi rárá o wọ́n ní àṣẹ kú bẹ́ẹ̀ ṣùgbọ́n. ṣùgbọ́n kí ni ṣùgbọ́n kí ni ó yá bọ́ síbí gbogbo ọmọ alọ́sọ́dọ̀ yín ẹ̀rí wa létà. bọ́ kí ló tún fẹ́ jáde lẹ́nu ẹ̀sìn oyè má sọ̀sọ̀ kú sọ wọ́n lọ fún mi jọ. ẹ sọ kábíyèsí ẹ sọ. wọ́n ní ọba tó jẹ tó fi wọlé àti tó jẹ tí ò nǹkan tọ́ka sí i orúkọ àwọn méjèèjì wà ní ìwé ètò. bẹ́ẹ̀ni kábíyèsí bẹ́ẹ̀ni. ẹ ọ̀rọ̀ lẹ sọ kábíyèsí àmọ́ síbẹ̀síbẹ̀ pẹ̀lẹ́pùtù náà là ń nà sí i. pẹ̀lẹ́pùtù bẹ́ẹ̀ni pẹ̀lẹ́pùtù kò ṣe fagídí ṣe àwa sọ́tún àwa sósì àrìn síwájú pẹ̀lú gbogbo ẹ̀ náà pàmò lè kí ni ká ti gbọ́ ọba aláyélúwà rògbòdìyàn wà nílùú kò rí nǹkan ṣe sí mo wá dẹni tí ò lè yan fangafanga láàrin ìlú mọ́ gbogbo ìlú gbẹnu àtẹ́lù mi ah! kó máa ṣe o ó dẹ̀ gbìyànjú o ó gbìyànjú o ẹ̀ tó jòkúta bá àjànàkú gbìdánwò rẹ̀ ẹ̀ràn ní owó o. kábíyèsí àwọn lọ́kàn ni ìwò. kábíyèsí ẹranra ògò níwọ̀nba tí mo bá ní gbogbo ohun tí àgídìgbò ń fọ̀ kò yé mi irọ́ ni mò ń pa o gbogbo ẹ̀ ló yé mi kábíyèsí àmọ́ tá a bá torí ìgbà òjò tá a ní wípé a ò ní gbálẹ̀ gbára wí kò ní pẹ́ tí gbàgede wa ó fi dà tán ohun tó bá tọ́ àfi ká tètè ṣe lásìkò tó yẹ. ẹ ò ní jẹ́ kọ́rọ̀ ìlú yìí kó so yín náà mo ṣe bí àwọn kan tiẹ̀ sọ pé àwọn ó dìde ìrànlọ́wọ́ sí wa ń gbà kan. kábíyèsí. mo torí ẹ̀ pé gangan ni àwọn mú lè ríṣẹ́ wọ́n mú lè ríṣẹ́ wọ́n ránṣẹ́ wọ́n fi ọkàn tó jọjú wọ́n fi ránṣẹ́ ìyẹn ló mú mi pè ẹ́ wá o kí ni kó gbogbo nǹkan ẹ̀ lé lọ́wọ́ kó mọ bó ṣe máa yanjú ẹ̀ tó máa fi tó ọwọ́ tó lórí tẹ́lẹ̀ mi tó máa fi kára lé. àmọ́ àkàbíyèsí gbogbo bẹ́ẹ̀ bá ṣe rán mi lèmi ò jẹ kò sí wàhálà ó dà bẹ́ẹ̀ kábíyèsí wọ́n ṣe wọ́n ṣe púpọ̀ kábíyèsí o kábíyèsí o kábíyèsí hmm, kábíyèsí. ìlú lè kókókó adẹ́ẹ̀dá wá sọ lùdàrọ̀. ó ṣé mo dúpẹ́ o kókó gbà gbogbo mi ọlọ́run àtúbọ̀ wọn bá mi dúró tiẹ̀. àmín àmín ó ṣe gan ẹ wọ ìta tí ń sọnù mọ́tò láti nǹkan náà ti tó ó ti rẹ̀ mí ẹ ká wọlé ká lọ sùn. rárá rárá rárá o ò ní lè bọ́lẹ̀ o ò ní lè sùn síbí báyìí. ó náà mọ̀ pé o ti tó bí ìjọ́ mélòó kan tá a ti fojú kanra wa lẹ́yìn pé bóyá à ń pera wa ní orí fóònù bèbí kí ló ń ṣẹlẹ̀ gangan sọ fún mi náà farapamọ́ fún mi. mo understand ẹ àmọ́ ọmọ mi ti ń gbé pẹ̀lú mi ń sìn mi ní fẹ́ kó máa rírun nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá dẹ̀ ń ṣe pé mo ò lè fún un nìkan sílẹ̀ ńlẹ̀ máa ní ká lọ gba hòtẹ́ẹ̀lì but má worry very soon la máa ríra. tí nǹkan tó ń dára ti sọ fún mi sí ni pé mi ò lè sùn bí báyìí lé ni. o ò lè sùn bí wọ́n tó máa fi di ọjọ́ méjì sí mẹ́ta ṣáà ríra mo promise ẹ máa rí ẹ láìpẹ́. is that a promise. yes all right kò sí problem ṣá take care Shabu. o ṣe. all right. bye. ṣe jẹ́jẹ́ ẹ. thank you darling. sweet gan. òun oh, ò sweet kí ló fà. kí ló dé tí ẹ fi jẹ́ kí àlejò yín súnbí. ẹ gbà mí jọ wọ́n súnbí ní àná ni àbọ̀ súnbí ní ìjẹta ṣó mọ rí kí ló kún ẹ bẹ́ẹ̀. nǹkan tí mo rí ẹ rí o hmm. torí pé eré tó ń lọ yẹn abúlé ńlá kan máa ṣẹlẹ̀ sí wọn bẹ́ẹ̀. ìrèmídé ah, abúlé máa ṣẹlẹ̀ sí wọn irú ọ̀rọ̀ wo nìyẹn ṣó tún ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ àbí bọ́ sí jàre. ètò yẹ kó fi sùn ló fi ń rìn kú. pẹ̀lẹ́ o máa ń lọ. kí fóònù yẹn switch off ọmọkùnrin yìí ọba mi ìgbà mi wọ. ọ̀gbẹ́ni lóòótọ́ ìwọ ló pè wá ṣùgbọ́n àti ní ìgbàgbọ́ pé òun mọ̀ pa ikú ìyàwó ẹ̀. ẹ̀wọ̀ ọlọ́pàá mi ò lè pa á ó sì máa ń bá mi fa wàhálà nílé nìyẹn mi ò lè pa ìyàwó mi kí tí wàá pè yín pé kí n máa bọ̀ mí báyìí. Mr. Man shut up àmọ́ ìyàwó tó wọ́n bá dáràn báyìí wọ́n máa sáré polóbọ̀ láti fi cover up torí pé nígbà ìwòpẹ́ bá wọ́n pọlọ́pàá ẹ̀yin lè máa jẹ orí ọ̀rọ̀. ṣe ọgá ọlọ́pàá ibi ìbàdàn ló ti ṣẹlẹ̀ bí mo ṣe wọlé wa òun kù sí bíbà. ẹ káàbọ̀ akọ ajá àbìrin òṣì lẹ́sẹ̀. ṣé mi ló máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣé mi ló ń kí báyìí nínú ilé mi ṣé mo ṣe yẹ kó welcome mi nìyẹn. ó fẹ́ kó má gbogbo mi lẹ́nu kí n dẹ̀ máa lè sọ̀rọ̀ nínú ilé mi mọ́ ìwọ náà wà gbọ́wọ́ ẹ̀ kí ni táìmù ẹ sọ òun bọ̀ nu ilé láago mọ́kànlá married man. ìwọ ọmọbìnrin ṣé o mọ̀ pé kò sígbà tí mo wọnú ilé yìí wá tí mo bá ìdùnnú àtayọ̀ látara ẹ̀ rí kí ló dé tí mo ní máa pẹ́ ń ta. èmi ló ní wàhálà tí mi fún ẹ ní dùnnú èmi ló ní wàhálà tí mi ò fún ẹ láyọ̀ ọ̀nù lé. wo tó pé nǹkan tó fẹ́ gbọ́ nìyẹn bẹ́ẹ̀ ni. ìwọ ọmọkùnrin mi ò rí ìdùn àti ayọ̀ kan báyìí ní ara ẹ̀. ah ibi tí wọ́n ti ń fún ẹ ní ìdùnnú àtayọ̀ wà padà síbẹ̀ ibi tó ti rí ìdùnnú àtayọ̀ ò ní sunu lé iṣẹ́ ẹ̀. nísòro ṣé inú ilé ti tèmi àbí ti tiẹ̀. inú ilé àwa méjèèjì inú ilé oníjọ gbà wá ò ní sunu lé ò ní sunu lé wà padà síbi tó ti ń bọ̀ wà padà ní. baby ah baby ah you know má ṣe báyìí now ah ah hey ah, ah. baby. Mr. Man, I understand yín ṣùgbọ́n ẹ nílò láti tẹ̀lé wa dé station let lè explain fáwọn ọ̀gá wa better. Kí n tẹ̀lé yín lọ sí station? Bẹ́ẹ̀ni. Ah. Ọlọ́pàá, ah. kí n tẹ̀lé yín lọ sí station? Ah. Sorry, I understand. Ah. Ah. ah. Ẹ kú sí ìṣẹ̀lẹ̀ gangan oh, oh, Ah, ah. yé ọwọ́ yé ah. Ah, ní dá mọ́ ọ. Alálẹ̀ ilẹ̀ yóò bá bu Ah, òtura sílẹ̀ yìí. Wàhálà àwọn òdòpin láìpẹ́ láì jìnà. Hmm. Èèyàn tí ó bá gbẹ̀gàn òrìṣà ni ó sọ páfín òfurufú Ah. A ti nágbára alẹ́sẹ̀ kúkú tó yẹ ká dé náà dé àmọ́ kọ́ náà ní gbogbo rẹ̀ ń já sí àmọ́ yorùbá ní kò sí tuntun lábẹ́ ọ̀run àmọ́ tá a bá tí ì fojú wa rí ara tuntun abẹ́ ọ̀run èmi rí tuntun abẹ́ ọ̀run tèmi níjọ́ ní o ọmọ kékeré bí ń tẹ́ léńjẹ léńjẹ báyìí ni o lóun ló mọ bí ó ti wá o àmọ́ gbogbo ohun tó bá ti fẹnu ara rẹ̀ sọ báyìí ń sẹ́ni. kábíyèsí kí n kín ọ̀rọ̀ tí olóyè ò sì sọ kí n kín lẹ́yìn torí bó ṣe rí gẹ́lẹ́ gan nínú àlàyé wọn bọ́rọ̀ ń ṣe rí gan ni wọ́n sọ yìí kábíyèsí èmi gan fojú gan ní ọmọ òun bọ́rọ̀ rẹ̀ ṣe rí nu wọn àmọ́ ń gbà tèmi rí mo wá ṣàwọn ìwádìí kan síwájú nínú ìwádìí mi ni mo ti rí wípé ọ̀rọ̀ ọmọ òun àfi bí àwíṣẹ́ ń ti fá àfọ̀ṣẹ́ni tẹlẹ́dùmarè bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹ ṣe rí bá a bá ní ká wo ọjọ́ orí rẹ̀ a lè má ka ọ̀rọ̀ rẹ̀ kún àmọ́ kábíyèsí mo wá wò pé ọ̀nà wo lọ́mọdé ìṣe lè wúlò fún wa pẹ̀lú gbogbo rògbòdìyàn tí ń lọ ń lù yìí àbí ká mọ bí a ṣe pé ọmọ òun wá sí ààfin bóyá ó tiẹ̀ lè rí ẹ kábíyèsí lórí ìtọ́ba làṣẹ ni kádédé gbé àjòjì wọ ààfin láì jẹ́jẹ́ kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá pa láṣẹ. ẹni àgbéká àgbéká kẹ. farilẹ́yìn olórí kábíyèsí farilẹ́yìn olórí àtolówó òlu àti tálíkà ìlú àtàlágbára ìlú kábíyèsí ẹ̀yìn sẹ́kẹ́ bá pẹ́ hmm. ẹni kọ́ọ̀kan. tẹ̀yọ̀ bá pẹ́ lágbèjọ àríjà ẹ̀bọ̀ra ni ẹni àbíká. abẹ́ ni gbogbo wa wà bẹ́ẹ̀ bá pàṣẹ agbé kan àgbọ̀dọ̀ ṣé ẹ wọlé ẹ àmọ́ àdúgbò mi kankan mọ́ sọ́mọ lẹ́yìn ni. lẹ́yìn ni alágbèdè yín gbé. bóyá ọmọ bóyá ọmọ lẹ́yìn àbọ̀ ọmọ bomi kò yẹn. lẹ́yìn ni alágbèdè yẹn bóyá ọmọ ìlú ni bí yàtọ̀ èso ìlú kò dá wa lójú. ọ̀ya mm-hmm. ọmọ ìlà ẹ bá ìjú ìbẹ̀ ẹ wá ohun tó ṣẹlẹ̀ rí bí bá ti dé ibi àlọ́ àwọn alágbèdè. ìrèlójú owó ìlànà kábíyèsí ni pé kí ẹ̀yà tó máa tẹ̀lé ọkọ̀ sí àfihàn ìbájá. ìrọ̀mìdé ìrọ̀mìdé. ìyá wa ṣé ọmọlẹ̀ yìí ni ẹ. Eh, kábíyèsí mi ń ṣọmọlẹ̀ yìí àmọ́ inú ìlú yìí ni mò ń gbé. ìlú yìí ló ń gbé ọgbọ́n tó ń ṣẹlẹ̀ ń lu yóò lè ṣàjèjì sí ẹ a dẹ̀ ti gbọ́ gudugudu méje yàyà mẹ́fà tí ọmọ mi ti ṣe ìdí nìyẹn tá a ṣe ní kó wá tí gbogbo ìlú fi ní àwọn fẹ́ rí ẹ láàfin jọ má bínú kí lorúkọ ọmọ mi. Ìrèmídé ni kábíyèsí. Ìrèmídé Ìrèmídé orúkọ yẹn á mọ ẹ wà á jẹ gbó wà á jẹ tọ wà á rí bá ti ṣe wà wà á dẹ̀ rọ́nà gbégbá wà lórúkọ àwọn bàbá mi ni mm. wọ́n fi mí sí orí àpèrè mm. ò ní ṣàṣetì. àṣẹ kábíyèsí. ò ń gbọ́ mi mo mọ̀ pé bí ìwọ ò bá tiẹ̀ mọ ohun tó ń ṣẹlẹ̀ ìyá ẹ̀ mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ mm. kábọ̀ nítorí gẹ́gẹ́ bí olóye wàá ti máa gbọ́. lẹ́sẹ̀ yìí gẹ́gẹ́ bí olóye yẹn tó jẹ́ yẹn torí a ti rìn sọ́tún a ti rìn sósì a lọ wájú a lọ sẹ́yìn gbogbo ẹ̀ pàbó ni. bẹ́ẹ̀ni kábíyèsí. gẹ́gẹ́ bí olóye kí ló rò pa lè ṣe. kábíyèsí ṣe fẹ́ kí jẹ́ kó jẹ́ ọ̀rọ̀ èmi àti yín tàbí kí sọ́sìta fún gbogbo yìí. ọ̀rọ̀ gbogbo ìlú ni sọ kí gbogbo wa gbọ́. kábíyèsí ṣe fẹ́ gbọ́ òtòrò. a fẹ́ gbọ́. tó bá ti di ọjọ́ mẹ́rìnlá sí ènìyàn ẹ máa kúrò lórí agbèrè tẹwà yìí. lọ síbò. mi ì rí jù bẹ́ẹ̀ lọ máa kúrò lórí àpèrè bàbá mi. tó fẹ́ gbé bàbá ẹ̀ wá mi. ẹgbọ́n náà kí ni ìtumọ̀ gbogbo ilé iná kí là ń sọ kí ló ń rí àwérú àwọn wérú máa kúrò lórí àpèrè bàbá mi. ewu kábíyèsí. kí ni kọ́. ẹ jọ dúró náà mo fi lóhùn bàbá yín ọ̀rọ̀ tẹ́ ń béèrè ọmọdé yìí ó kọjá òye ẹ ọmọ kékeré mi ẹ ní fojú sunkún ọmọ kábíyèsí ẹ ẹ jẹ́ kí n mú lọ lẹ́kìn lọ tẹ̀nu ẹ jọ nítorí Ọlọ́run ẹ lọ́tẹ̀nu mo lọ́kọ́ lọ́tẹ̀nu lọ́tẹ̀nu lọ́tẹ̀nu lọ́tẹ̀nu. ṣé kí ló dé gan kí ló dé ah, kí ló dé gan. kábíyèsí ẹ ṣe sùúrù ah! àbájá ẹ ti bí ẹ ṣe ah! ṣé òun ló fọ bá. amòfin jọjá rẹ. mo rí ìwé ìpẹ̀jọ́ ìgbà látọ̀dọ̀ àwọn amòfin àgbà. àjọ ìṣèwọ̀n ló fọba sórí ìtẹ́ ẹ̀yin kọ́ bá fi. a máa ń bá nìkan ká fani nítọ̀ yá. ọ̀rọ̀ ọmọdé ní sọ. ẹ ṣáà má bínú ẹ má bínú kábíyèsí. ọ̀rọ̀ ọmọdé ni. Ah, ah. àwọn ìdílé adéoyè wọ́n tún gbẹ́jọ́ ìdílé ah, wọ́n gbé ẹjọ́ ìdílé ìdílé adéoyè gbé ẹjọ́ ìdìde. Ah, lọ́rọ̀ tá a ti sọ sọ sọ tá a dẹ̀ ti fi ẹnu ẹ̀ jóná tí wọ́n ní ńlá àwọn ò tún ní bá kábíyèsí ṣẹjọ́ mọ́ kí wàá ní láti gbé ẹjọ́ ń de ẹ kí ló ń ṣe wọn náà a ṣe sọ̀rọ̀ síbi kan tí ẹ tún máa ṣe nǹkan míì. ṣé kì í ṣe pé ọ̀rọ̀ tí ọmọ ń sọ lẹ́nu sí ó ti yá ń ṣe báyìí nù. Ah! ọ̀rọ̀ má di ọmọ àwòdì yá ẹ̀ tó máa ṣe. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o yọ ọba. torí ní problem ẹ ṣé wọn máa sọ̀rọ̀ bíi pé o ní sẹ́ńsọ̀ lẹ́nu nínú jáde-jáde mo lọ lọ sọ yẹn náà ibi tí kábíyèsí àtàwọn olóyè wà must you talk can't you shut your mouth up. Ah! wọ́n kò máa sọ̀rọ̀ ṣẹ́ ní ìwé tó bá ti dé ò fẹ́ sọ̀rọ̀ ò fẹ́ sọ̀rọ̀ ah, má kò bá mi o. tatu ni báyìí go and check who is at the door. olóyè èké kí ló tún ṣẹlẹ̀ báyìí. ẹ má bínú torí ti ọlọ́run ẹ ṣe kó láàfin làwa náà ní ká wá rí fún nǹkan pàtàkì torí ọba tá a ṣe wá rí. kí ló tún ṣe báyìí. kì í ṣe kó ṣẹ̀ kì í ṣe kó ṣẹ̀ ẹ̀yin iṣẹ́ rí ọ̀rọ̀ tó sọ láàfin ó tóbi púpọ̀ ó tóbi létí àwa olóyè ó dẹ̀ tún wá tóbi létí kábíyèsí ṣe gbà á láyé afẹ́ béèrè àwọn kọ̀ọ̀kan ni. mo ń gbọ́ yín. ẹ ṣe ọ ní oníkangun nìkangun ẹ̀yin àti ẹ̀lẹ́jọ́ ń gbélé gẹ́gẹ́ bí ìyá sọmọ kò sí wa ẹ̀kan tẹ́ ẹ̀yin mọ̀ ǹjẹ́ gbogbo ọ̀rọ̀ tó bá tẹnu ẹ̀ jáde báyìí tó sọ ló máa ń jẹ́ àṣẹ bó bá ṣe sọ yẹn náà ni ó ṣe ṣẹlẹ̀ àbí àwọn míì wà nínú àwọn ọ̀rọ̀ tó máa ń sọ yẹn tí ò ní rí bí ó ti ṣe sọ. ẹ wo olóyè ọmọ kékeré lọmọdé yìí kò mọ ohun tó ń sọ ó kò jìlá ló ń sọ̀rọ̀ ni kò mọ nǹkan tó ń sọ ẹ má sọ ọmọdé èdè òrìṣà mọ́ mi lọ́wọ́ èmi ni mo bí nǹkan mi bí ṣe bí àwọn tí náà lèmi náà ṣe bí remi dé ẹ jọ. ọ̀rọ̀ òṣàkó yìí ẹ má ronú lọ bẹ́ẹ̀ o ẹ nírú rẹ ẹni tó bá nírú ẹni kì í fẹ́ kí irú ẹni ó kù. bẹ́ẹ̀ni alágbára Ọlọ́run ní gbọ́ gbogbo wa. erémilé ọlọ́njọ́ lálùbáríkà ọlọ́run owó kókó kẹta àkànfẹ́ béèrè ń bẹ ni pé àti sọ ọtí sọ náà sí kankan àti ìdálápá ò lè mú ọ sí ìta àfẹ́ béèrè ni pé bí ọba tí wàá sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ǹjẹ́ nǹkan kan bẹ tá a lè ṣe lákùnṣe lórí rẹ̀ tó ṣe pé káti rẹ̀ ló fẹ́ rí bẹ́ẹ̀ kò ní rí bẹ́ẹ̀ mọ́. ọgbọ́n kìíní kí lélẹ́yìí mọ́tò lọ́gbọ́n tó fẹ́ kó ní nǹkan tó fẹ́ ṣe é wọ́n ní nǹkan tó sọ ò nítumọ̀ rárá kò ní kan tó fẹ́ ṣe. ẹ má ronú lọ bẹ́ẹ̀ o ẹ má ronú lọ bẹ́ẹ̀ ayé ní kọ̀rọ̀ o ọmọdé sísọ̀rọ̀ ó fojú di ọlọ́ọ̀dì tẹ̀rí kọ́ọ̀tù wá sí kọ̀rọ̀ ayé o. ṣé ẹ lè jẹ́ ká ṣèwádìí lẹ́nu ẹ̀ jù. ẹ sáré bá sọ̀rọ̀. ẹ rẹ́mi máa bọ̀ ní. máa bọ̀ lọ́la wájà. lọ́ra ṣáró ìkọ́kọ́ kọ́bala ìkọ́kọ́ kò kọ́mọ ẹ̀jọ̀ lẹ́sẹ̀ ẹnìkan kì í pa ọmọ àgùkù lẹ́nu tọ́jọba yọ àpọ̀rí kò dé sẹ́dá lára kò tó lè dáadáa ẹnìkan kì í di omi lọ́nà ẹnìkan kì í di omi òkú lọ́nà tó máa ń lò òṣùmàrè yìí di lọ́nà ní rí bẹ́ẹ̀. ẹ wo ẹ jẹ́ kí n sọ̀rọ̀ màá sọ̀rọ̀ nǹkan ò kí n kọ́bala ikọ̀ kì í kọ ọmọ ìjù lẹ́sẹ̀ ẹnìkan kì í pa ohun mágogo lẹ́nu ẹ̀rí tí ayé bá wí òun lẹ̀gbà gbà gbogbo nǹkan tí mo sọ pálásẹ̀ gbogbo ẹ̀ ló máa ṣe o. tí kábíyèsí bá kọ̀ tí o bá fi ipò yẹn lẹ̀ ipò á fi kábíyèsí lẹ̀ o kábíyèsí náà wàá fàyè lẹ̀. ọmọdé ìbájọ ni àbájọ ọmọdé ìbájọ ni àbáyọ èṣù ikú jèkúrú kó tán láwo tún gbọ̀nwọ́ ẹ̀ sábọ̀. bọ́bọ́ bọ́bá mi jọ ẹ lọ́wọ́ kí n tó lè fi ọmọ ọ̀hún rè. Hmm. ọwọ́ rẹ̀ ò bá ṣe é ṣe ó lè bá sọ̀rọ̀ ní bá ṣe ohun tẹ́lẹ̀ kò ṣe rí ariwo tó jù. Ìrèmídé bó bá jẹ bẹ́ẹ̀ ìwà wo èmi náà wo àwọn tó kù ní ọ̀gbẹ̀rì hmm, báwo méjì bá sì fojú kanra wọn ọ̀rọ̀ wọn á yẹra wọn bù fún mi kí n bù lá bọ́rọ̀ bá kan òkè tó kọ ilẹ̀ ó níbì kan á gbé ká báwo la ṣe máa ṣe ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí sí. bàbá ẹ jẹ́ ká sọ̀rọ̀ yìí ní ẹsẹ̀ mẹ́rin orí méjì. ẹsẹ̀ mẹ́rin orí méjì. ètí báwo ọ̀rọ̀ rẹ yé mi. ìyá lórí tí àtẹ̀sẹ̀ tí a kọ́ sí ìta rẹ̀ ni. a ní ká jèkúrú kó tán láwo òtún gbọ́wọ́ ẹ̀ sábọ̀. bọ̀bọ̀ bọ́bá mi jọ ẹ̀ lọ́wọ́ kì í ṣe. ọba inúròde ni Olódùmarè lóòótọ́ òun náà sì ni olùmọ̀ràn ọkàn ṣùgbọ́n ó wá fi àyè lẹ̀ fún àwọn ọmọ adarí kan kan láti ní ìmọ̀ yìí ọ̀rọ̀ tó wà lẹ́yìn kí ló nà láyọ̀. bàbá ṣebí ẹjọ́ tó ń pe kábíyèsí fún oko ọjọ́ méje. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ó máa dáa kí kábíyèsí fi ipò ọba yẹn sílẹ̀. Eh! Ah! bí bẹ́ẹ̀ kọ́ adélámì á tẹ ìgbàṣọ. Eh! kábíyèsí á wá jà. ilé àṣẹ òòyì. ilé gbogbo kábíyèsí máa ń sílẹ̀ pẹ̀lẹ́. ẹ ṣe bàbá ẹ ṣe o. Ah. ẹ máa worú rí fúrafin yẹn ojúmọ́ olórí tèmi èmi ọba aládé ojú apàtàdá apàjìwìjìwì tiẹ̀. ṣé bí wọn lọ lérí o lè ti ń ṣe báyà tí rìn ṣèbá ọmọ bá ní ẹ onífun olè kanna nígbà tó bá jẹ ọmọ náà bọ́dì àrẹ abalẹ̀ wàá rí kó jábọ̀ kankan nù ayé. ẹ wá ẹ má ràn jùmọ̀ mi o èmi kò láyé mi rí rí. ikú ọlọ́run kọ́ ló pa bàbá ẹ̀ o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 yé yé ẹ kú mọ́ mi ẹ̀mí mọ́ mi ẹ jẹ́ mi lọ́wọ́ ẹ fẹ́ gbọ́ mọ́ mi. Èmi ò máa bẹ̀rẹ̀ fọ́ ọmọ ọmọ máa jẹ ẹ̀ má bọ̀ ọ́ má bọ̀ ọ́ kọ̀ ọ́ má bọ̀ ọ́ kọ̀ má bọ̀ ọ́ kí ló dé ẹ má lé lẹ́yìn o. ó ń gbọ́ mi bàbá kò tí yọ lẹ̀kẹ̀ bàbá àgbàlagbà ni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 máa ṣe báyìí fún mi ẹ̀dẹ̀jọ́ máa mi. soon on Okiki Premium TV. ilẹ̀ mo pè ilẹ̀ mo pè ilẹ̀ mo pè ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alákùnrin tó mọ ẹyẹ fúnlá lápọ̀kà. sórí ní ayé ìsìn èyí ní láti mú orí rẹ̀ kó gbàdúrà gan. ògbólógbò babaláwo ní fọwọ́ tẹ pọ́nfá ògbólógbò àjẹ́ ṣe níwájú tó lódùmarè ògbólógbò àjẹ́ èmi mo fẹ́. ogoloto ó pè ọ́ kó ní òó ọmọ tí mò ń fẹ́ ṣé ìwọ wà bẹ́ẹ̀ kéèyàn lọ introduce ẹni tó ń fẹ́ tó wù lọ́kàn tó ń fẹ́ kó lọ introduce ẹ̀sẹ̀ gbọ̀n ẹ̀. mo jẹ́ gbé dọ́dọ̀ ẹ̀gbọ́n tí àmì láì wọ́n bá yé mi jẹ́ lọ́dọ̀ ẹ̀ ni. àdìsá mi mọ̀ pé ó burú báyìí o so bó ṣe ń fẹ́ táyà náà ló ṣe mọ̀yàn fẹ́. bó o ló ṣe ṣẹlẹ̀ ẹgbàá ẹ ṣe sùúrù jèrè ẹni sùúrù ah, ẹ má súnmọ́ mi o ah, tẹ bá súnmọ́ mi ìjẹ ìjẹ lórí ọyàn ni o ah. wọ́n bá yín lẹ́ẹ̀tì o bẹ́ẹ̀ mọ̀ pé mò ń gbàwẹ̀ ni ẹ mọ wèrè wẹ́ ti bàwẹ̀ jẹ́ mọ́ mi lára. kí ni ìtumọ̀ orí burúkú tó sẹ́ǹd sábúrò mi. eré mélòó la ti bẹ̀ ṣe tó ń fẹjọ́ sẹ́gbọ̀n kí ló ti wà rí. sọ orúkọ tó ń pè yẹn ló ń jẹ wọn ní ajá ti gbé bí ọmú ẹ lọ. a ní kó bá yẹn ra fóònù kan bọ̀ tẹ́ máa máa lò yẹn èyí lè máa fi pé àwa náà lè máa fi pé. yẹ́bi èyí tó bá fẹ́ máa ṣe títọ̀ kí mo fẹ́ o fóònù bá ti ṣe títọ̀kì kọ́ mọ́. ọmọ tó wà bẹ́ẹ̀ máa le jù yín lọ. bàbá èmi gan ọ̀gbádùn èmi gan ọ̀gbádùn èmi gan fẹ́ máa ṣe tap tap tap follow for follow follow for follow. àfi aláfọwọ́fà iná ṣá. ọmọbìnrin yẹn tó alágbára ẹgbẹ́ òkùnkùn náà ọ̀pọ̀ àwọn èèyàn ló wà nínú ìdí ẹ̀ tó ti dè wọ́n àwọn kan sì ń joró lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹranko tó gbọ́n bí ajá òsín èyí tó ya wèrè bí ẹṣin òwò pọ̀ ajá ló mọ tiẹ̀ fúnlọ́mù ó mọ tòdù ọ̀yà kí mọ́lẹ̀ bíbélì ló sọ wípé ẹ wá ìjọba ọlọ́run àti òdodo rẹ̀ ó ní èyí tó kù àwa ó ṣe é fún yín. gúnugún ní sáwó lẹ́sì yẹ àkàlàmọ̀gbò ní sáwó lẹ́sì yẹ àrùn tí ń ṣe lẹ́sì yẹ ò ṣeé gún. sọ̀rọ̀ àyà mi o. so bọ̀dá mi nìyẹn. ojú ẹ jojú ẹni tí mo mọ̀. ṣé travel ni last month. àwọn kan lọ rí bóyá òfin rùngbọ̀n wẹ́rùngbọ̀n. Ah, rárá wọn ò ní wọn ò ní passport ojú mi dáadáa báyìí kó sọ pé òun mọ̀ mi. Hmm, má jẹ́ kí n gbá ojú ẹ o mo ya wèrè o ah, ó mọ̀ mi o ah, láre gbá ojú ta ni. máyà eléyìí ò ṣe ìyàwó tó lè fẹ́. sẹ́ńpra mi ò mọ tani pranka àbí àbí kan ṣe eléyìí eléyìí mo ṣe wo ìyókò ọwọ́ bó ó dán lójú báyìí ni ojú tó wo ìyókù yàgò kan ni inú ẹnu àbẹ̀ni agbọ́n ni gbogbo ẹsẹ̀ ẹsẹ̀ tábọ̀ tí yé ni. báyọ̀ fọ́ọ̀kì náà. me. bí ìwọ náà ṣe jọkọ mi. ó mìíràn pé o tí mo rí i ò rí ni. yẹ ó rí rí ó rí Coming soon on Okiki Premium TV. sọ fún pé tó ṣe ni pé pa. kò make sense ká máa lọ tọ́jú ọmọ ọlọ́mọ kọ́ mọ́ wá lọ dàgbà tó kó lóò fẹ́ mọ bàbá òun gọ́gọ́gọ́gọ́ àwọn èèyàn á pàtàn fún un. why why why tó ṣe máa fi bọ́ yẹn lè kó máa lọ. fún mi ní one reason tí mo ṣe máa detain ẹ. I need to know you more please. ìyàwó mi ní ẹ lóòótọ́ bọ́ mi ì mọ ẹ tán. o ní láti mọ tó o ṣe o this is business pleasure ọ̀tọ̀ business ọ̀tọ̀ you know I don't like it. anybody ìyàwó mi nìkan ló wà ní mọ́tò yìí. bẹ́ẹ̀ni ọmọ mi wá ń kọ́. ẹ kí ló wọ́n ṣe wọ́n mọ ìbá yẹn torí ọlọ́run ah, ọmọ rẹ̀ yìí ti gbọ́mọ jù ọ́. báwo mo ṣe fẹ́ mọ orúkọ tó pa mi ò mọ ọkọ ẹ mi ò mọ orúkọ ọkọ ẹ mi ò mọ anything nípa ẹ sọ báwo mo ṣe fẹ́ mọ orúkọ tó ikú ló pa. ṣé o sọ fún mi pé ayákìlá ni wà ní. ọ̀rọ̀ mi dàbí ẹni tí ọlọ́run dá lẹ́jọ́ tó lóun gbà kóòtù ló fẹ́ gbọ́dọ̀. ṣé àfúrásọ ọ̀rọ̀ máa yẹ o. orí ìfura yẹn gan-an láti máa bẹ̀rẹ̀ iṣẹ́. ẹ má sanra aṣọ bẹ́ẹ̀ ṣòro sí mi mọ́ o lákẹ́ dọmọ yín mu máa wọnú yín wò máa nà yín bí kẹ́ ẹ ṣàìsí. no problem. o rí pé ọmọ yìí o máa notice nǹkan tó bá fún lómi kì í rẹ́rìn àmọ́ tó bá fún ní juice wọn máa rẹ́rìn. ẹ bébì ni nà ọ́. kí ló tẹ fi wojú wọn pé mo ti parọ́. no no no. ẹ lọ́tì ẹ lọ́tì dé máa panic jù ṣó pààyàn ni. èmi àkọ́bí ògùn ikọ̀ láàrin àwọn olómàkì. ẹ̀yin máa ń lálà. bẹ́ẹ̀ ni máa ń lálà. tí jùwọ́n tó wá kú ń kọ́. ah jùwọ́n ti kú. ọgbọ́n ọgbọ́n ah obìnrin ní ìmìlẹ̀ pé yín sọ̀dí kí dáa. Coming soon on Okiki Premium TV. àṣẹ nígbà míì olóbi àmọ́ ìgbà kan. ọdọọdì n ò ní jẹ̀pín rẹ̀. Ah! ẹni tọ̀. tójú bá rọ tó bá ká òrùlé eré àti bòlú yẹ kó nílé máa sá ọ. àwọn àgbàlagbà sọ wípé tọ́ta bá rí bi ó níbi yẹn máa wọlé. mo ní kí n gbọ́mọ wá fún mi ẹ lè gbé ìbànújẹ́ wá ká mi mọ́lé ìbànújẹ́ àwọn ló kéré o ifá mi ò kéré. gbogbo àjálù torí lura wọn kó tiẹ̀ jẹ́ kí òkú kan rántí ibi ọmọ. lóòótọ́ ilé lè fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ṣe mọ̀ pé asúnmọ́ rẹ ni jù rẹ ni. ẹ jẹ́ fi àìbìkítà tí ẹ jẹ́ fi balẹ̀ ayé láì ṣe bébíá láì ṣàròbó hundred thousand. ibi tá ń lò fún gbẹ́gbẹ́ mi ní ń bọ ọ́ dàgbà tí ibi fi ń bọ ọ́ rìn káàkiri báyìí. ẹgbẹ́ ọmọ padà sí ìjẹ́ tí gbé mọ́ ẹbí ọgbà mọ́ o bí ìgbà mọ́ o ẹgbẹ́ ọmọ padà o. ìwọ ìwọ tún ni mi ò ní rí ẹ mọ́ mi ò ní rí wọn náà mọ́ mi ò ní ẹ mọ́ mi ò tún ṣe kòńgẹ́ ẹ mọ́ ó máa ní lọ ni.

arìn sọnù ẹlẹ́ẹ̀fẹ́ pàgbọ́ ẹyẹ yín ò ní kú ẹlẹ́ẹ̀fẹ́ pàtàlà ayé yín ní kalẹ̀. ay ay ay. ìdẹ àṣẹ ọmọ mi ò ṣàgbàfọ̀ ṣùgbọ́n ká ṣọ̀rọ̀. àti kékeré àti kékeré ló yẹ ká ti pẹ̀ka ìrókò tó bá dàgbà tán tó dàrà bàtán o apá òní lè ka. kí lè má da ọ̀rọ̀ kí lè má da ọ̀rọ̀ láṣẹ bí kẹtàn tán tán kọ́dẹ̀dẹ̀ má dariwo láṣẹ mi kí bó sí ilé ta fi tọ́mọ ó dájú ìrìn ni ó wò dáa àṣẹ o idẹ àṣẹ o idẹ àṣẹ o idẹ àṣẹ ọmọ mi ò ṣàgbà fọ ṣùgbọ́n ń ká aṣọ wálé idẹ àṣẹ ṣe bíbí ìfà bí ìfà lọmọdé ṣe ń dáràn wálé idẹ àṣẹ má fi tìyẹ kó bá mi o ọmọ aláìgbọràn idẹ àṣẹ dágundágun kálẹ̀ tù tí ń dá ìbejì. tí ń pàpàtà ẹyẹlé. ilé àṣẹ. ọmọ máma lọ́nà kàkà ẹ̀yìn àparò. ilé àṣẹ. torí ní bánà kàkà ẹ̀yìn àparò àríyànnu. ilé àṣẹ. máma lọ fọwọ́ fa ṣọlọ máa fọwọ́ fa bìlísì. ilé àṣẹ. ilé àṣẹ o. ń ké bí orò ọkùnrin ò paradà ọkùnrin yìí ò paradà aṣọ lọ́wọ́ ẹbọ nílé ni ọmọdé ìbájọ ni àbájọ ọmọdé ìbájọ ni àbáyọ o èṣù ikú mi ṣe ìgbín ìgbín tún yáyé sí i àníkàjẹ kúrú kó tán láwo ò tún gbọ́wọ́ ẹ̀ sábọ̀. bọ́bọ́bọ́ níṣẹ́ tó lè fi jó.